إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad àlékún ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ kí wọ́n bá òjíṣẹ́ náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí ọjọ́ gbẹ̀ndàlùkọ́yàmà kí ọlọ́run bá kí wọ́n ṣe kàwá kún wa. lẹ́yìn náà bí idhnillahi ta'ala a ó tẹ̀síwájú nínú kíkà láti nu tíra sifatul mu'minati sadiqa li nawal binti abdillah tíra tí arábìnrin nawal tí ó fi ń ṣe àlàyé nípa àwọn ìròyìn olùgbàgbọ́bìnrin ti òdodo ní ìjókòó tí ó lọ a bẹ̀rẹ̀ àlàyé nípa ìròyìn ẹlẹ́ẹ̀karùn-ún èyí tí onítìrà náà pè ní المؤمنة الصادقة مطيعة لبعلها نصحة له أمينة على بيته وماله wípé olùgbàgbọ́bìnrin òdodo muti'atun li ba'liha olùtẹ̀lé ọkọ rẹ̀ ni nushatan lahu aminatan ala baytihi olùṣe nàṣíhà fún ọkọ rẹ̀ ni aminatan ala baytihi wa mali olùfọkàntán ni lórí ilé ọkọ rẹ̀ àti dúkìá ọkọ rẹ̀ abẹ́ àlàyé ni a wà tí a fi dé orí ọ̀rọ̀ ah, abdulrahman ibn abi bakr as-siddiq anhu arda ọmọ abubakar siddiq òun àti ìyàwó rẹ̀ èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ atika tí wọ́n ní abdulrahman ó ní ìfẹ́ ìyàwó rẹ̀ gidi gan ìfẹ́ náà sì fojú hàn débi wípé bàbá rẹ̀ abubakar ó bẹ̀rẹ̀ sí bẹ̀rù kí ìyẹn kó má ṣe okùnfà ìfàsẹ́yìn fún ọmọ òun nípa ẹ̀sìn rẹ̀ abubakar ó pa abdulrahman láṣẹ wípé kí ó kọ ìyàwó náà sílẹ̀ gẹ́gẹ́ bí sọ ní ìjókòó tí ó lọ. Ah, Abdulrahman ó padà kọ arábìnrin náà sílẹ̀ ṣùgbọ́n látìgbà tó ti kọ arábìnrin náà sílẹ̀ iná ni kò ti lálàáfíà mọ́ wọ́n ní Abdulrahman ibi tí a kà gbẹ̀yìn níjókòó tí ó lọ náà ni wípé Abdulrahman a máa jókòó nínú oòrùn tóòrùn bá mú tóòrùn náà lágbára a máa jókòó nínú oòrùn tóòrùn nìkan ó máa dá sọ wọ́n ní ní ọjọ́ kan inú ìṣesí yìí ló wà níbi tó jókòó sí tí ó sì ń wí àwọn àbíyàtì tí ó ń bọ̀ yìí tí bàbá rẹ̀ fi wá kọjá tí bàbá rẹ̀ gbọ́n tó ń wí wọ́n ní lásìkò tí ó fi ìhà lélẹ̀ nínú oòrùn wa huwa yuraddidu hadhihi al ó sì ń pààrà àwọn orin tó ń bọ̀ yìí ó ń sọ wípé fa wallahi ma ansaki law dharra shariqo ó ní mo fi ọlọ́run ọba búra èmi ò lè gbàgbé rẹ láíláí ìrẹ ìyàwó mi lọ́dọ̀ rọ̀ṣàríkò kódà bó tilẹ̀ wù kí òdiwọ̀n yẹni ìmọ́lẹ̀ oòrùn kó kéré tó èmi ò lè gbàgbé rẹ wàmánà kúrò hamamu mutawakù bákan náà lópin ìgbà tí àwọn ẹyẹ tí àwọn ẹyẹ tí wọ́n bá ti ń dún tí wọ́n sì ń kọrin èmi ẹ̀yin rí pé tí mo bá gbàgbé rẹ̀ a jẹ́ sí pé kò sí ẹyẹ tó ń kọrin mánu ìyẹn ni pé mi ò lè gbàgbé rẹ̀ títí láéláé ìtumọ̀ ọ̀rọ̀ nu ó ní fama ra'a mithli talaqa al-yawma mithlaha ó ní èmi ò rí wípé irú mi ó lè kọ irú rẹ̀ lẹ̀ lónìí wala mithlaha fi ghayri shay'in tutallaqu bákan náà èmi ò rí wípé irú ìrẹ̀ átíkà fi ghayri shay'in tutallaqu yutallaqu ní kí ni kí ló lè kí ló lè wù níwà tá a fi kọ́ sílẹ̀ ó ní laha khuluqun ifun wa diinun wa mahmadu olóbìnrin náà ó ní àwọn ìwà tó dára ifun obìnrin tó ní ìkóra ró ni wa diinun wa obìnrin tó lẹ́sìn ni wa mahmadu tó sì ní àwọn ìròyìn ẹ̀yìn lára ó ní wa khuluqun sawiyun fil haya'i wa àti àwọn ìwà tí wọ́n gúnrégé nínú ìtìjú àti ọ̀rọ̀ dáadáa ìyẹn ni pé àwọn nǹkan tó fà tí Abdulrahman tí ò fi lè fi àtìká sílẹ̀ wọn ni àwọn ilé Abdulrahman ń kà kalẹ̀ nínú àwọn àbíyàtì wọn ni inú oòrùn ni ó sùn sí tó ti ń wí àwọn ọ̀rọ̀ yìí tí bàbá rẹ̀ fi wá gbọ́ wọn ni fasami ahu abuhu farakalahu wakalala wọn nígbà tí bàbá rẹ̀ gbọ́ wọn ló káàánú rẹ̀ wakalala ó wá sọ fún wípé rọ̀jìhà ya bunay ma dumta la taslu an uhubbiha ó ní ìrẹ́ ọmọ mi dá ìyàwó rẹ padà lópin ìgbà tó jíjẹ́ sí pé ìwọ ò lè gbé ẹ̀mí kúrò nípa ìfẹ́ rẹ̀ faraja'aha wa 'asha ma'aha ayyaman sa'ida wọ́n ní abdulrahman bẹ́ẹ̀ ni ó dá ìyàwó rẹ̀ yìí padà ó sì ṣe ìṣẹ̀mí pẹ̀lú rẹ̀ ní àwọn ọjọ́ tí wọ́n ní oore hatta qutila yawma Taif ma'a rasulillahi sallallahu alayhi wa sallam títí tí wọ́n fi pa abdulrahman ní ọjọ́ Taif ní ojú ogun wọ́n ní fajaza àti jaza an shadida wọ́n ní arábìnrin ó ba ara jẹ́ ní ìbarajẹ́ tí ó ní agbára nígbà tí wọ́n pa ọkọ rẹ̀ ó ní ara'ayti ukhtil mu'mina onítìrà ní sí orí ìrẹ ọmọ ìyá mi olùgbàgbọ́bìnrin kayfa àtìkà báwo ni obìnrin yìí àtìkà almu'minatu sadiqa olùgbàgbọ́ tòdodo istata'at bi riqqati akhlaqiha báwo ni ó ṣe ó ṣe mú ọkọ rẹ̀ bi riqqati akhlaqiha pẹ̀lú ìwà dáadáa rẹ̀ wasadadi mantiqiha àti ẹ̀sà ọ̀rọ̀ dáadáa wa adhu hadithiha àti adùn tó wà nínú ọ̀rọ̀ tí ó máa ń bọ́kọ rẹ̀ sọ. So antamtalika qalba zawjiha gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló jẹ́ kí ó rí ọkàn ọkọ rẹ̀ gbámú fayarda anha títí tí ọkọ náà tí ó fi yọ́nú sí wa yuthni alayha a ó rí pé ọkọ náà ó yìn kódà lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ tó jẹ́ nípa kó kọ ìyàwó rẹ̀ sílẹ̀ tán ó sì ń ìyàwó náà ni ó ní fahalla kunti mitlaha ó ní kí ló wá dé tí ìwọ náà ò fi ní dàbí átíkà yẹn ni pé kí wọn náà fi ìwà kí o fi jọ átíkà èyàn lè kun gbogbo powder tó wà nílé ayé sójú ó lè lọ ra gbogbo tìró kó fi kun ẹyin ojú rẹ̀ tọrọ ẹnu rẹ̀ ò bá da wàláhì ọkọ ò ní nífẹ̀ẹ́ àtòhun àti gbọ́rọ̀ gidi kò ní sí àtọ láàrin wa tíwàá rẹ̀ ò bá da wàláhì ọkọ ò ní nífẹ̀ẹ́ àwọn nǹkan wọ̀nyí àwọn ni àwọn nǹkan tó jẹ́ sí pé lọ́pọ̀lọpọ̀ lé láàrin ọkọ àti aya a fi ọwọ́ ẹ̀hẹ́ mu eléyìí sì sí okùnfà kó jẹ́ sí pé kì í ṣe léèyàn nìkan gan ni àìmójútó àwọn nǹkan wọ̀nyí ló ń affect ó ń affect tẹ́rìbí àwọn ọmọ eléyìí ló wà jẹ́ sí pé tọ́mọ ọmọbìnrin tó bá dìde nínú irú environment tó jẹ́ sí pé kò sápọ̀nlé fọkọ tọkọ bá sọ̀rọ̀ ìṣẹ́jú àwọn ọmọ náà ni ó ti ẹyọ̀kan lọ́kọ́ sọ èsì dọ́sìn kan ni ó fọ̀ kò sọ̀rọ̀ dáadáa kò sápọnlé ọkọ ọmọbìnrin sì ń dàgbà ìsìn ríru ìṣesìn tó bá délé ọkọ bí ó ṣe máa ṣe nù bákan náà ni ọkùnrin tó jẹ́ sí pé kò sápọnlé ìyàwó nínà ni níṣẹ́jú àwọn ọmọ tọmọkùnrin bá dàgbà nínú irú ìṣesìn tóun náà bá fẹ́ yàwó bí ó ṣe máa ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ nù nítorí pé à ń à ń kọ́ àwọn ọmọ yẹn lẹ́kọ̀ọ́ ni indirectly torí náà obìnrin yìí nítorí àti jẹ́sí pé Abdulrahman ó bá a débi pé tóòrùn bá ń mú òórùn òórùn ilẹ̀ Lárúbáwá bó ṣe lágbára tó yẹn Abdulrahman ò lọ jókòó ní òórùn yóò máa dá sọ torí pé wọ́n ní kókó ìyàwó rẹ̀ lẹ̀ ẹ rí i pé nígbà tó wá ń ròyìn obìnrin náà tí bàbá rẹ̀ fi wá kọjá tó gbọ́ nǹkan tó ń wí kì í ṣe pé ó ń sọ pé òun lobìnrin tó tó fáìn jù nílé ayé ń sọ ń ròyìn ìwà rẹ̀ ìkóraró rẹ̀ ọ̀rọ̀ dáadáa rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni Abdulrahman ń ló mísì lára ìyàwó rẹ̀ wọ́n ní onítìrà ní kí ló dé tí ìwọ náà òfin ní fi ìwà jọ átíkà tó jẹ́ sí pé ìwà dáadáa àti ìṣe ẹ̀sà tínú bá bíyàn gan sẹ́yìnsìn tínú bá bíyàn tínú bá bíyàn ó ní tó ti pé inú bíbíyàn kì í ṣe ẹ̀rí ni láti má fọ ìsì tó dáa ó ní bẹ́yìn ó ṣe ẹ̀xpírẹ́sì inú bíbí pẹ̀lú ọ̀rọ̀ tó dáa àbí kò sí ni ṣebí táwọn ọmọ táwọn ọmọ bá sọ tí wọ́n bá ṣẹ̀ ṣe báwọn òbí máa ń sọ pé àbó fẹ́ ṣoríire ni ìwọ ọmọ olóríire yìí tòun ti pé tòun ti pé n tó ṣe n tí ò dùn má wa nù ni ṣùgbọ́n n tó bi ó wì torí pé òbí tòun ti pé ọmọ múnú bí yẹn òbí sì fẹ́ràn ọmọ òbí ò ní fẹ́ kóun ṣépè fún ọmọ kò ní fẹ́ kọjọ́ iwájú ọmọ kó dojúrú torí náà ni tinubu bá bí ọ̀rọ̀ tó da iná ni ó fi ṣe kíni iná ni ó fi bá wí àwọn ẹnìkan ní imam al-haramain tó gbajúmọ̀ nínú àwọn àfa alágbàáyé yẹn nínú àwọn ẹni ìsíwájú rere wọ́n ní wọ́n ní ó ṣe màmá rẹ̀ ni màmá rẹ̀ wá bínú látàrí ìbínú màmá rẹ̀ ni ó sì di imam haramain yẹn pé imam haramu méjèèjì imam makka àti madina nínú mà nínú ìbínú ni ìyá ti ṣàdúrà yẹn àdúrà náà sì ṣe so téèyàn bá ń bínú gan èèyàn lè fọ èsì tó da aisha radiyallahu ta'ala anha wa ardọ́ha wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba sọ fún aisha lọ́jọ́ kan wípé ìrẹ́ aisha radiyallahu ta'ala anha ó ní mo mọ ìyàtọ̀ láàrin àsìkò tó o bá ń bínú àtàsìkò tó o bá ń yọnu àsìkò tó ń bínú sí mi àtàsìkò tó ń yọnu sí mi ó ní bóòlù ṣe mọ ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ó ní òjíṣẹ́ ọlọ́run ọba ní idha kunti radiya tí ìwọ bá yọnu tó bá fẹ́ sọ nǹkan kan sọ pé bala wa rabbi muhammad ó ní mo fi ọlọ́run ọba anabi muhammad mo fi búra tó bá jọ ń sọ̀rọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ṣé bọ́kọ rẹ̀ anabi ọlọ́run ni tó bá jọ ń sọ̀rọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ tó bá fẹ́ kan ọ̀rọ̀ nípa yóò sọ pé mo fi ọlọ́run ọba anabi muhammad búra ṣùgbọ́n tí ó bá níkùn sínú sọ́kọ tí wọ́n bá jọ ń sọ̀rọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ tó bá fẹ́ kan ọ̀rọ̀ nípa yóò ní mo fi ọlọ́run ọba anabi ibrahim búra pé kì í sì ọ̀nìkan là nẹ́bí ọlọ́run ọ̀dà nẹ́bí Ibrahim mo fi búra yìí ń pé ó kọ tiẹ̀ ń pokọ̀ nẹ́bí Ibrahim sótán. wọ́n ní ìgbà tá Àìṣà gbọ́ Àìṣà ní bẹ́ẹ̀ ni èrè òjíṣẹ́ ọlọ́run wàláhi la ahjuru illa ismak ìpè mo fọ ọlọ́run ọba búra mi ò ní lè kóra ró nǹkan kan lára rẹ àyàfó kọ rẹ nìkan ìyẹn ni pé gbogbo ohun tó máa ń ṣe fọkọ pátá yóò ṣe fún un yóò tujú ká yóò yóò yóò bá sọ̀rọ̀ dáadáa yóò bá ṣàwàdà yóò ṣe gbogbo yóò fún ọkọ ní gbogbo ẹ̀tọ́ rẹ̀ ṣùgbọ́n nǹkan tí ó kà fi hàn pé inú mi ọ̀dùn náà ni pé tó bá fẹ́ búra ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àtọ̀rọ̀ tí ò nídìí búra gẹ́gẹ́ sọ pé wọ́rọ̀ bí Ibrahim tí tó bá jẹ́ ànábì ọlọ́run ọ̀dà ànábì Ibrahim ànábì ọlọ́run lòun náà ọ̀dà àfi ọlọ́run ànábì Ibrahim àfi búra. Owu ò ní ṣe hijira fún ayafi àyàfi orúkọ muhammad sallallahu alayhi wa sallam kése bíi tiwa sẹ́sí pé téèyàn bá ń orisi oríṣiríṣi kọ́lọ̀ ni ó yọ foreign rice yóò wá di pe wọ́n ń jẹ́ pẹ̀lú rẹ̀ oríṣiríṣi àṣà a lè yan ọkọ lódì fún kan taa ni ní si tí ò ní sọ̀rọ̀ sí wa tá a sì ní bìkítà gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká mójútó wọn. ó ní wàkẹ́mà annal mu'mina tasfadiqa ó ní gbọ́dọ̀ sí pé olùgbàgbọ́bìnrin òdodo yìí muti'atun li zawjiha murdiyatun lahu olùtẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ni olùṣe ìgbìyànjú láti yọ ọkọ nínú ni najiduha nasihatan lahu tuwajjihuhu lil khayri wa turshiduhu lis salah ó ní àwọn torí obìnrin náà lẹ́ni tí ó ń ṣe nasiha fọ́kọ rẹ̀ tuwajjihuhu lil khayri ó ń darí ọkọ náà lọ síbi oore ni wa turshiduhu lis salah a sì máa darí ọkọ náà lọ síbi nǹkan dáadáa wa ta'muruhu bil àwọn ọ̀pọ̀kọ rẹ̀ láṣẹ pẹ̀lú dáadáa wa tanhahu anil munkar a sì máa kọ́ tí ò dáa fọ́kọ. ونفنجد أن من الصحابيات من كانت تعين زوجها ala qiyamil layl ó láàrin nínú àwọn sahabi òjísẹ́lá àwọn sahabi òjísẹ́lá muhammad sallam nínú àwọn obìnrin tó jẹ́ sí pé àwọn ni wọ́n á máa ran ọkọ wọn lọ́wọ́ lórí kíkí ìrun òru wa siyamin nahar àti gbígba àwẹ̀ ọ̀sán wa tusabbiruhu ala al-masa'ib tádàmú bá dé wọn ó dùn ti ọkọ wọn wọn ó fún ní sùúrù wọn ní kama fi qissati ummu sulaym gẹ́gẹ́ bó ṣe wà nù qissa arábìnrin ummu sulaym zawjatu abi talha ìyàwó abu talha وستأتي إن شاء الله إن شاء الله أني قصة يقرأ أو قرأ صورة يقرأ لو واجو أني فتكون الزوجة نعمة عظيمة لزوجها أني ياو واجه نعمة ìdẹ̀ra tó tóbi fún ọkọ rẹ̀ wahibatun jalilatun minallahi lahu àti ẹ̀bùn tí ó tóbi látọ̀dọ̀ ọlọ́run ọba fún ọkọ náà wọ́n ní walmu'minatu sadiqa olùgbàgbọ́bìnrin tòdodo هي التي توصي زوجها inda khurujihi bittaqwa òun lóbìnrin tó yẹ síbi tọkọ rẹ̀ bá ń jáde yóò ṣe yóò sọ àsọtẹ́lẹ̀ fọkàn náà pé kó páyà Ọlọ́run wal amali salih wal kasbil halal yóò sì ṣe àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ fún nípa wípé kí kí ó mójútó ṣíṣe iṣẹ́ dáadáa kí ó sì wá halal lásìkò tiwa wòsíyà tá a ṣe fọkọ tó bá fẹ́ jáde ẹ má wojú obìnrin kankan o àwọn tiwọn ọ̀nà sí àwọn kó páyà ọlọ́run mọ́ wojú obìnrin kankan yẹn ìpáyà ọlọ́run ọba ti ṣe kíni ó ti ó ti ó ti mójútó ọ̀kan nínú àwọn sálàf wọ́n ní lọ́jọ́ ọdún nígbà tó lọ mọ́sálásí tó dé ó lọ ìdí ó dé wọ́n ní ìyàwó rẹ̀ wọ́n ní ìyàwó rẹ̀ bá fajúro wọ́n ní àyèsí ọ́ ọba ni ṣe bọ́ ọlọ́run ló ọlọ́run òní òní ọdún kú ni gbogbo àwọn obìnrin ó jáde lọ yídì ọlọ́run ló mọ iye obìnrin tó ti wò kó tó dé wọ́n ní arákùnrin wa sọ fún pé waihak pé mo fi ọlọ́run ọba búra látìgbà tí mo ti jáde títí tí mo fi lọ ìdí tí mo fi padà wá mi ò sí ojú mi kúrò lórí ọmọ àka mi ìyẹn ni pé bó ṣe ń rìn báyìí ọmọ àka rẹ̀ ló ń wò báyìí ó lóun fi ọlọ́run ọba búra látìgbà tóun ti jáde títí tóun fi lọ ìdí tóun fi dé ó lóun ò sí ojú òun kúrò lórí ọmọ àka òun so ìpayọ ọlọ́run òun ló ṣe pàtàkì ju gbogbo àwọn nǹkan tí a máa ń kólé àyẹn lọ ó ní faqad dhakara al-Ghazali wọn Imam al-Ghazali sọ wípé annahu kana ar-rajulu min as arákùnrin kan bẹ nínú àwọn ẹni ìsíwájú rere idha kharaja min manzilihi taqulu lahu imra'atuhu aw ibnatuhu iyyaka wa kasb haram wọ́n ní tó bá jáde jáde nílé rẹ̀ wọ́n ní ìyàwó rẹ̀ takulu lahum ra'atuhu aw ibnatuhu ìyàwó rẹ̀ tàbọ̀ máa rẹ̀ ọmọbìnrin iyyaka wa kasbil halal wọn kiri nílọ ipe ṣọ́ra fún wíwá nǹkan haram ìpèsè haram fa inna nasbiru alaljuu wàdúr wàlà nasbiru alanar torí pé dájúdájú tó o bá rí nǹkan kan mú wálé àwa lè fi ara da ibi àti nira ṣùgbọ́n rántí pé a ò ní lè fi ara da iná o torí náà má fún wa ní haramu jẹ wọ́n ní amma nisa'u hadha zaman nawal ó ní ẹ̀rí àwọn obìnrin àsìkò tiwa fallahu almusta'an ó láfi káwá yìí ànàsí ọlọ́run lórí wọn ó ní idahum walidu ihdahunna aw akhuha aw zawjuha هم إذا هم والد إحداهن أو أخوها أو زوجها بالخروج ó ní tí bàbá ọ̀kan nínú wọn tàbí ọmọ tàbí ọkọ rẹ̀ tó bá fẹ́ jáde minal manzil láti inú ilé famada tusihi ó ní kí làsọtẹ́lẹ̀ tá a máa ń sọ fún àwọn ọkọ wa kí wọ́n tó jáde tàbáwọn òbí wa tàbáwọn ọmọ ìyá wa lọ́kùnrin ó ní nínú ẹ̀ òun ni la tansa an ta'tiyali bi majallati kadha malabisi min indi ó ní ní tá a máa ń sọ fún wọn náà ni pé má gbàgbé láti bá mú magazine magazine tí àwọn style wà nínú rẹ̀ yín mo gbàgbé rẹ̀ o wala tansa malabisi indal khayyat mo sì gbàgbé àwọn aṣọ mi lọ́dọ̀ télọ̀ kó gbà bọ̀ fayakunu julal ihtimami fi umuri dunya yóò àjẹsí pé nǹkan àkóléyà n tó pọ̀jù nínú ohun tá a kóléyà náà ní alámàrí ilé ayé wa fi hadha ad-dari al-faniya àti inú ilé tí ó tán yìí illa man rahimallahu fi umurin ta'sillaha fiha àyàfi ẹni tọ́nà wọn bá bá kẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀ gbàgán nǹkan tọ́pọ̀lọpọ̀ kólé ni àwọn nǹkan tó jẹ́ sí pé yóò fi ṣe ọlọ́run wa tasta'milu ni'matallahi fi ma'siyatihi tí yóò fi lo ìdẹ̀rọ̀ ọlọ́run nínú ṣiṣẹ́ ọlọ́run. wa yanduru anna imra'atan tusi zawjaha aw waladaha aw akhaha idha hamma ó ní ó kéré kí a rí obìnrin kí ó máa sọ àsọtẹ́lẹ̀ fún ọkọ rẹ̀ pẹ̀lú ìpa àbí ọmọ rẹ̀ tàbí ọmọ àyà rẹ̀ nígbà tó bá fẹ́ jáde nínú ilé pé kó páyà ọlọ́run wa makhafatahu wa maraqabatahu kó bẹ̀rù ọlọ́run kí ó sì sọ ọlọ́run fi sirri wal alan ní ìkọ̀kọ̀ àti ní gbangba wal hadhar min ma'siyatihi kó sọ àsọtẹ́lẹ̀ fún wípé kí ó ṣọ́ra fún ṣíṣe ọlọ́run ọba farahimallahu nisa asalaf ó ní kí ọlọ́run ọba kí ó kẹ́ àwọn obìnrin àwọn ẹni ìsíwájú rere fahunna kawakibun mushriqatun fi sama'in mudlima ó ní wọ́n dà gẹ́gẹ́ bí ìràwọ̀ ni nínú sámà tí ó ṣókùn oni yacizu wujudu mithlahunna faradi allahu anhunna wa ardahunna oni riru iri irú wọn ó ṣọ̀ wọ́n kí Ọlọ́run Ọba kí ó yọ́nú sí wọn kí ó sì yọ wọn nínú. kadhalika najidu anna nisa as كانت الواحدة منهن تصبح ناصحة مشفقة على زوجها إذا ما وجدت منه التقصير ó ní gẹ́gẹ́ bíi náà ni a ṣe rí i pé àwọn obìnrin àwọn ẹni ìsíwájú rere ẹnìkan nínú wọn yóò máa ṣe nàṣíhà fún ọkọ rẹ̀ lẹ́ni tí ń kàánú ọkọ náà lópin ìgbà tí ó bá ti rí wípé ọkọ náà ó rí ohun tó kù díẹ̀ káàtó lára rẹ̀ fatuqaddimu lahu nasiha yóò wá ṣe nasiha fún wala tu'inuhu ala al-ma'siya bákan náà kò sì ní ẹran ọkọ lọ́wọ́ lórí kíni lórí ìwẹ̀ ẹ̀ṣẹ̀ wọ́n ní fahadihi hind bintu utba wọ́n ní arábìnrin tí a ń pè ní hind ọmọ utba hasala fi waqa'ati al-yarmouk arra'at khayla maymanati al-muslimina munhazimin wọ́n ní arábìnrin yìí ó rí àwọn ọmọ ogun tí wọ́n wà ní apọ̀ ọ̀tún àwọn ọmọ ogun àwọn mùsùlùmí ó rí pé wọ́n ti ìrẹ̀wẹ̀sì ti wọ kan wọn wọ́n ti fẹ́ máa sá kúrò lójú ogun. wọ́n ní fasahat bihim ila ayna tanhazimun wọ́n ní bẹ́ẹ̀ ni obìnrin yìí ó jágbe mọ́ wọn ó ní ibolẹ̀ wa ń sá lọ wa ila ayna tafirun ibolẹ̀ ń sá lọ kúrò látòjú ogun minallahi wa jannatihi ń sá kúrò fún ọlọ́run àtàlìjẹ́nà ọlọ́run ni huwa muttaliwan alaykum sójú ó tì í ni ọlọ́run wò yín ó sì ń rí yín pẹ̀ ń sá kúrò lójú ọ̀nà ọ̀hún wọ́n ní wọ́n náà fọ́rọ́ ti la zawjiha wọ́n nínú àwọn tí ń bá wí ọkọ rẹ̀ ń bẹ́ nù wọn wọ́n lọ́ wá sí ẹ̀dájú ọ̀rọ̀ kọ́kọ́ rẹ̀ wọ́n ní abi Sufyan munhaziman wọ́n ní ń bẹ́ nù àwọn táwọn náà ti tírẹ̀wẹ̀sì ọkàn ti bá wọn tí wọ́n ti fẹ́ sá kúrò lójú ogun wọ́n ní fadarabat wajha hisanihi bi amudiha wa qalat wọ́n ní igi kan bẹ lọ́wọ́ Hind wọ́n ní pọ̀pá tó ń bẹ lọ́wọ́ hindu yẹn ni hindu fi na orí ẹṣin ọkọ rẹ̀ ó wàá sọ fún yín pé ila aina yabna sakhur ó ní ibo ibo ló ń lọ ìrì ọmọ Sakhr irji ila al-qital padà lọ sójú ogun ubdul mahajjataka hatta tamhusa ma salafa min tahridi min tahridika ala rasulillahi sallallahu alayhi wa sallam ó ní padà lọ sójú ogun kó lọ ṣe gbogbo tó bá wà nínú kápá rẹ̀ títí tó fi fi pa nǹkan tó ṣe rẹ́ kó tó gba ìsìláàmù torí pé ọkọ rẹ̀ ń bẹ nínú àwọn tí wọ́n gbógun ti òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam kó tó di pé ó gba islam wọ́n ní qala zubair ibn al-awam wọ́n ní zubair ibn al-awam ó ní nígbà tí òun gbọ́ ọ̀rọ̀ yìí falamma sami'tu kalama hind li abi sufyan ó nígbà tó ń gbọ́ ntí hind tó ń sọ fún ọkọ rẹ̀ abu sufyan ó ní dhakartu yawma uhudin wa nahnu bayna yaday rasulillah sallallahu alayhi wa sallam ó lóun ọjọ́ ogun uhud nígbà táwọn wà níwájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam lọ́jọ́ ogun uhudu tí azubair ibn al-awam tó rántí yìí sufiyanu tí abu sufiyanu tá à ń sọ̀rọ̀ ń parẹ̀ yìí lọ́jọ́ ogun uhudu yẹn kò tí ì gba islam wọ́n ní wàmà zalet bihim hakadha hatta hazama rum wa ntasara al-muslimun olóbìnrin yìí òun ló bẹ̀rẹ̀ sí í ṣe àwọn ọkùnrin lákin títí tí gbogbo wọn fi padà sójú ogun títí tí ọlọ́run bá sì fi fún wọn ní ìṣẹ́gun wọ́n ní fa ayna hadha al-amal wa hadha as-sani ó ní bo ni irú iṣẹ́ yìí wà láàrin wa lónìí min tilka allati tara zawjaha qad yatahawanu wa yuqassir fi ba'd al-wajibat wa asasiyat al-islam ó ní ibo ni irú iṣẹ́ yìí àbí sàlẹ̀ fi irú iṣẹ́ yìí wé iṣẹ́ ẹni tó jẹ́ sí pé ó ní ọkọ rẹ̀ tọkọ rẹ̀ ń fi ọwọ́ fi mú àwọn àǹtọ́lọ́wọ́n ọba ṣe lọ́nà àyàn àtàwọn nǹkan tó jẹ́ sí pé ìpìlẹ̀ ni wọ́n nínú ẹ̀sìn Islam fala tunkir alayhi kò sì ní í ṣe kíni kò ní í kọ̀ fún wala tansahuhu kò ní í ṣe nasiha fún wala tahudduhu kò ní í ṣe lójú kòkòrò wọ́n ní faqadi tajiduhu yatahawanu fi salah ó ṣe é ṣe kíyàwó kó rọ́kọ rẹ̀ pé ó ń fi irun ṣeré fala tubali wala tahtam wala turshiduhu ó ní kò ní kóléyà kò sì ní dààmú kò sì ní tọ́ka rẹ̀ lọ síbi ìtòyẹ kó ṣe bal najiduha tudahiku bal tí ó ń bá sáwàdà wàtúmàzíhù wàtújàlísùhù ó sì ń bá jókòó pọ̀ wàtàkṣà àtúkàdìrà sàfúwáhù bí nkárì ṣẹ́yìn àlẹ́yìí wípé ó sì tún páyà gan pé bóyá tóun bá sọ fún un bóyá inú òbí wàtẹ́mdì máa hù fìlhayat ká ànà ṣẹ́yìn àlàmíyàkùn yóò sì máa bá a sẹ̀mí lọ bẹ́ẹ̀ àfi bí ìgbà tó sí pé nǹkan kan ò ṣẹlẹ̀ ni amma idha fawwata alayha shay'an min umuri dunya ó ní ṣùgbọ́n irú obìnrin bẹ́ẹ̀ tí nǹkan kan bá ṣèṣì bọ́ fún nínú àwọn nǹkan àlámọ̀rí ayé aw nasiya an yuhdira hajataha allati talabatha minhu àbọ́kọ yìí ó gbàgbé láti ra nǹkan kan bọ̀ tíyàwó náà ní kó bóun rà wá fayakunu mawqifaha annaha tuqimu dunya wala tuqidha onírúurú obìnrin bẹ́ẹ̀ ẹ̀ẹ́dì tó yẹ sí pé yóò gbé ilé ayé dìde kò sí ní gbé jókòó mọ́ ala ra'si hadha zawj lórí ọkọ yìí bal wa qad tahjuruhu bal obìnrin míì ó lè torí bẹ́ẹ̀ kó jìnnà sọ́kọ rẹ̀ fala tukallimuhu wala tudaji'uhu kò ní bọ́kọ náà sọ̀rọ̀ kò sì ní sùn ti ọkọ náà li adami ihdarihi hajatiha wa ma hadha ó ní nítorí pé ọkọ náà kò ṣe kíni kò bí abùkátà rẹ̀ fún látàrí pé ó ní kó ra nǹkan fún òun kò rà wa ma hadha illa dalilun yunbi'u an da'fil iman ó lélẹ́yìí kì í ṣe nǹkan kan ní àfi ẹ̀rí tí ó ń fi hàn wípé ìmánì ṣe kí ni ìmánì lẹ̀ wa qillatu din fi hadhihi al-mar'a àti pé ẹ̀sìn ẹ̀sìn kò sí lára obìnrin náà tàbí ẹ̀sìn kéré lára arú obìnrin bẹ́ẹ̀ tastahinu bi umuri diniha fala tubali biha ètò yẹ sí pé alámọ̀rí ẹ̀sìn rẹ̀ kò ala khilafi nisa'i salafi ridwanullahi anhunna ipe yàtọ̀ sí àwọn arábìnrin àwọn ẹni ìsíwájú rere kí ọlọ́run bá kí ó yọ́nú sí wọn. ó ní almu'minatu sadiqa olóbìnrin olùgbàgbọ́ tòdodo la tarda li zawjiha an yuqassira fi shay'in min umuri al-ibada ó ní kò ní yọ́nú sí fọ́kọ rẹ̀ ibi kò rí pé ọkọ ọ̀hún alámàrí rẹ̀ kú díẹ̀ káàtó nínú tó ní láti ṣe pẹ̀lú ẹ̀sìn wala tarda an yatasahala fi shay'in min umuri al-ma'siyah kò ní yọnu sí fọ́kọ rẹ̀ kó rí pé ọkọ rẹ̀ ń fi ọwọ́ ẹ̀hẹ́ mú nǹkan tó jẹ́ ìwẹ̀ ẹ̀ṣẹ̀ la tarda lahu an yusafira ila biladil kuffar kò ní gbà fọ́kọ rẹ̀ kí ọkọ rẹ̀ máa ṣe ìrìn àjò lọ sí orílẹ̀ àwọn kèfèrí wala ila biladil khala'ati wal mujun àbí àwọn ìlú tó jẹ́ sí pé ìlú ìlú àwọn agbèrè àti ìwàkíwà ni wàlà an yashaba rufaqa aso kò ní gbà fún ọkọ rẹ̀ pé kí ó máa bá àwọn èèyàn kí èèyàn ṣọ̀rẹ́ alladhina yuqi'unahu fil ma'asi wa yusahhiluna amraha alayhi àwọn ọ̀rẹ́ tó jẹ́ sí pé wọ́n jẹ́ kí ọkọ náà kó máa wu ẹ̀ṣẹ̀ wọ́n sì ṣe ìwẹ̀ ẹ̀ṣẹ̀ wíwù ní ìrọ̀rùn fọ́kọ náà wa yasuddunahu ani ta'a wọ́n sì kọ̀ títẹ̀lé Ọlọ́run ọba wọ́n kọ̀ dí títẹ̀lé Ọlọ́run ọba fún ọkọ náà wọ́n yìí thabitunahu anha wọ́n sì máa fa ọkọ náà sẹ́yìn nípa títẹ̀lé tọ́lọ́wọ́n ọba wọ́n ní wọ́n yudhakirunahu bi anna Allaha afuwun ghafurur rahim ní tí wọ́n máa sọ fún ní gbogbo wàhálà ni pé ọlọ́wọ́n ọba ọba aláforíjì ni oníkẹ́ni wa anna baba tawbati maftuh àti pé lẹ́kùn títúbà ó wà ní ṣíṣí wa imkanihi tawbati indal kibar ìgbé kó fi àsìkò yìí kó fi gbádùn sẹ̀mí rẹ̀ tí ogbó bá dé yóò tùbà fọlọ́ awalam ya'lamu anna allaha shadidul iqab ó ní sí àwọn yẹn sí wọn mọ̀ wípé ọlọ́run ọba tó jẹ́ gọ̀fúrú rahimu yẹn òun náà ni shadidul iqab òun náà ni ìyà rẹ̀ ló lè koko ni wa anna al-insana la yadri mata yufaji'uhu malakul maut àti wípé ọmọ èèyàn ò mà ìgbó ni màláìka kú yóò dé bá lójijì wala yadri mata sa'ata rahil gẹ́gẹ́ bó ṣe sí pé ọmọ èèyàn ò mà ìgbó ni a ó gbẹ̀mí rẹ̀ tí yóò fi ilé ayé sílẹ̀ ó ní balil muhzin mubki onítìrà náà ní dájúdájú nínú àwọn ohun ìbànújẹ́ bal ohun tó lè mú kéèyàn máa sunkún anasma min ba'di zawjat òun náà ní nǹkan tá a máa ń gbọ́ látọ̀dọ̀ àwọn àwọn apá kan nínú àwọn ìyàwó ilé almuslimat tí wọ́n sì ń pera wọn ní mùsùlùmí annaha la tumani'u an yusafira zawjaha ila biladil khala'a ìpè kò ní kọ̀ kọ́kọ́ rẹ̀ kó travel lọ àwọn ìlú tí ó ti lọ ṣèrànù wàlmùjún biladal uhur wàdàára ìlú tó jẹ́ sí pé gbogbo nǹkan ni ẹ̀tọ́ níbẹ̀ ìlú àwọn alágbèrè ni tí gbogbo èèyàn mà wàtá àlẹmú ma yakunu minhu ó sì mọ irú nǹkan tọkọ òun lọ ń dánwò nínú irú àwọn àyè yẹn ó ti mọ̀ pé tọkọ òun bá ti dágbére pé mò ń lọ bí báyìí ó ti mọ̀ pé tòun ti pé kò bá débẹ̀ ṣùgbọ́n òun náà yóò ti rí àwọn ìwòye sí pé n ń lọ sínú ó ní wàlá kí n nàá tumani'u ó ní kò ní kọ bẹ́ẹ̀ fọ́kọ rẹ̀ walakinnaha tumani'u an yatazawwaja thaniyatan ṣùgbọ́n tọkọ bá sọ pé òun fẹ́ fẹ́ yàwó kejì kò ní gbà ìyẹn ni pé ó pìrìfẹ́ kóun nìkan wà lábẹ́ ọkọ yẹn ṣùgbọ́n kọkọ yẹn máa ṣe kíni kọkọ yẹn máa kó máa kó àwọn alágbèrè káàkiri ó ní tu'ifuhu wa tughnihi ìgbé ọkọ tí ẹni tí ọkọ tí ó kó níjànú tí ó sì gbọ́ bùkátà rẹ̀ anil haram kó níbi haram wàhádà mazlaqun khatir ó lé léyìí alámàrí kan tí yóò ní agbára ni ẹlòmíì gan máa ṣàdúrà pé tó bá jẹ́ sí pé tọkọ òun tó bá lówó yóò fẹ́ àwọn kejì ọlọ́run mọ́jì olówó láéláé yóò tó sì dọ́jọ́ gbé dàlàkìyàmà ni obìnrin mi àwọn wíbẹ̀ wọn ni antarda zawjata li zawjiha bi amali muharramat ó lé léyìí nǹkan tó tóbi ni kí káríyàwó tó tí ó yọnu sí kọkọ òun máa ṣe tó jẹ́ pé haramu ni wàtúmáàni òfin amalihi mina ta'at ṣùgbọ́n nǹkan tó jẹ́ sí pé a ó kà kún ìtẹ̀lé tọ́lọ́run gan ni yóò kọ̀ fọkàn náà wala hawla wala quwwata illa billah yóò bá jẹ́ sí pé irú wọn irú wọn tọkọ bá kú yóò rò pé gbogbo ẹ́stéètì ọkọ òun òun àtàwọn ọmọ yẹn nìkan làwọn ni ìgbà tọkọ bá kú ìgbà yẹn ni yóò torí pé ọkọ yẹn ó ti wheel out ilé tí ń bẹ ní Àbújá àti ilé tí ń bẹ lẹ́kọ̀ọ́ tí kẹ́fì nìkan ló ṣẹ́kù fún wa torí pé kì í sáwọn nìkan ni sọyẹ́nsì kódà gan àwọn ẹlòmíì àwọn alárúbáwá mi wọ́n a máa ṣe àwo kejì pamọ́ sẹ́yìnsìn ó lè máa gbé Saudi ó lè lọ Egypt kó lọ fẹ́ àwo kejì so businessman ni ó ti ó ti ó ti ó ti extend the branch company rẹ̀ sí Egypt ṣé kì í wá ṣe company ni company ni náà so sebi torí pé ìwọ ò fẹ́ rí ìyàwó kejì so àwọn ìyàwó tó dẹ̀ ṣe ní Egypt yẹn ó láwọn ẹlẹ́rìí ó sì ní àwọn àwọn àwọn ìwé tó fi ń rinlẹ̀ pé wọ́n fẹ́ra wọn wọ́n sì bímọ fúnra wọn torí náà lọ́jọ́ tó bá kú ẹlòmíì ìjọ tọkọ rẹ̀ bá kú ni ó tó mọ̀ pé àwọn pé mẹ́rin lọ́dẹ ọkọ náà wọ́n ní eléyìí nǹkan tó lágbára ni kéèyàn yọ̀ǹda haramu fọkọ kéèyàn yọ̀ǹda pé kọ́kọ́ máa ṣe haram ṣùgbọ́n kò gbọ́dọ̀ ṣe kéèyàn kò gbọ́dọ̀ fẹ́ àwọn eléyàn ó léyìí alámọ̀dé tó ní agbára ni òní almu'minatu sadiqatu wa tarbiyatuha li abna'iha ó ní olùgbàgbọ́bìnrin tòdodo àti tarbiya àwọn ọmọ rẹ̀ yẹn ni pé kíkọ́ àwọn ọmọ rẹ̀ ní ẹ̀kọ́ ó ní innal abna ni'matun min ni'amillahi al'azima pé àwọn ọmọ ni'ma ni ìdẹ̀ra ni nínú àwọn ìdẹ̀ra ọlọ́run ọba tí ó tóbi allati yamunnu biha allahu alal insan ìyẹ́sì pé ọlọ́run ọba máa fi ṣe ìrègùn fún ọmọ èèyàn wa masuliyata tarbiyatihim masuliyatun kabira ó ní al'amari ṣíṣe tarbiya fún wa al'amari kan tó tóbi ni lidha najidu anna al-mu'minata as-sadiqa olele ló bá tó jásí pé a ó rí i pé olùgbàgbọ́ obìnrin òdodo tahrisu kullal hirsi ala tarbiyati abna'iha tarbiyatan saliha yóò ṣe gbogbo tó wà ní kápá rẹ̀ ó ní ojú kòkòrò tó ní agbára lórí ṣíṣe tarbiya fáwọn ọmọ rẹ̀ tarbiya tó dáa watunshi'uhum nashi'atan qawima ó sì fẹ́ káwọn ọmọ náà dìde ní ìdìde tí ó gúnrégé alal manhaj ar-rabbani ar-rashid lórí ìtọ́sọ́nà tọ́lọ́hún èyí tó jẹ́ ìmọ̀nà ó ní faturabbihim alal kitabi was sunna yóò kó àwọn ọmọ náà lẹ́kọ̀ọ́ lórí tírà ọlọ́hún àti sunna nabi muhammad sallallahu alayhi wa sallam wa ala ittiba'i awamirillah yóò kó àwọn ọmọ lẹ́kọ̀ọ́ lórí bí kí wọ́n máa tẹ̀lé òfin ọlọ́run wọ́sítínà bí nàwáhí lórí pé kí wọ́n máa jìnà sí àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ wà aláàgọ́rùsì àkìdẹ́tì sahihati fi nufusim àti lórí gbígbin àdíọ́kàn tó gúnrégé sí ọkàn àwọn ọmọ náà lọ́pọ̀lọpọ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá a ní láwùjọ kò sákìdà lọ́kàn wọn kò sí àdíọ́kàn tí ó dáa nípa ọlọ́run lọ́kàn wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ ilé iná láti wó àkéèdà àwọn ọmọ wa tábà wó àkéèdà àwọn ọmọ tán àwọn amú lọ fàáfà pé kó máa kọ́ ní kéw àfọ wa máa kọ́ ọmọ ní kéw ọmọ wa máa wò pé àfà yìí òpùrọ́ ni torí pé níta àfà wo máa kọ́ yóò máa tako ntí ọmọ náà ń fojú rí ṣe àṣìmọ̀ pé nǹkan téèyàn ń rí ó ní impact lórí èèyàn ju téèyàn ń gbọ́ lọ wọ́n ní almu'minatu sadiqa ó ní olùgbàgbọ́ bìnrin tòdodo hiya allati turabbi abna'aha ala hubbillahi wa hubbi rasulihi sallallahu alayhi wa sallam olóhùn náà lè bìnrin tó jẹ́ sí pé yóò ṣe tẹ́rbíà yóò kọ́ àwọn ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ lórí kí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run kí wọ́n nífẹ̀ẹ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam hiya allati turabbihim ala shahada yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ lórí kí wọ́n nífẹ̀ẹ́ shahada fi sabilillah lójú ọ̀nà ọlọ́run ọba wa badli nafsi wal àti pé yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ kí wọ́n ṣe tán àti ná ẹ̀mí wọn àti dúkìá wọn rọ̀kísọ̀tàn lèèlà ìkẹlìmọ̀tìlá ní nǹkan tí wọn ò kà kún láti fi gbé kẹlìmọ̀ ọlọ́wọ̀n ọba ga kí làwọn ọmọ wa nífẹ̀ẹ́ lónìí kí ni wọ́n nífẹ̀ẹ́ Chelsea ni àti Arsenal wọ́n sì ṣe tán gan láti kú lórí bẹ́ẹ̀ torí pé lásìkò táwa yá sára wọn tí wọ́n para wọn a ti rí àwọn àyè ọ̀tọ̀ọ̀tọ̀ tó yẹ sí pé àwọn èèyàn para wọn nítorí Chelsea àti Arsenal ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ẹnìkan tó ń pera rẹ̀ ní Suleiman ní Kenya nígbà tí tíìmù tó ń sọpọ́ọ̀tì ò jẹ́ nígbà tí wọ́n wo bọ́ọ̀lù yẹn tí wọ́n sì wọ yàrá ó sì lọ para rẹ̀ lókùnso mùsùlùmí lélẹ́ irú tẹ́rìbíà wo ló ní ìfẹ́ irú ìfẹ́ wo ló ń bẹ lọ́kàn rẹ̀ sí yẹn sún ọlọ́run sún andẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ó ní hiya al-ummu allati turabbi awladaha kabdiha ala iqamati al olóhùn náà ni obìnrin tó jẹ́ sí pé ó ń ṣe tẹ́rbíyà fún àwọn ọmọ tó bí ala iqamati al-hududi wal muhafazati ala al-wajibat lórí pé kí wọ́n dúró lórí ààlà ọlọ́run ọba wal muhafazati ala al-wajibat kí wọ́n sì mójútó àwọn tọ́lọ́run ọba ṣe ní ọ̀ranyàn was sunani wal mustahabat àtàwọn nǹkan tí ó jẹ́ àṣelọ́lá àti àwọn nǹkan tí a nífẹ̀ẹ́ sí wíkì yẹn ṣe wọ́n ni wa tu'awwiduhum ala al-akhlaq bákan yóò fi mọ́ àwọn ọmọ rẹ̀ lára fatutbi'uhum ala hamidi sajaya wa karimi shama'il yìí yóò jẹ́ kí yóò wá sọ àwọn àwọn àròyìn dáadáa àti àwọn ìròyìn alápọ̀nlé yóò sọ di bí àdámá fáwọn ọmọ náà wọ́n ní min amanatin wa sidqin wa sabrin wa karamin wa iffatin wa shaja'a nínú amana pé kéèyàn kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kó jẹ́ sí pé ọmọ náà kọ́mọ lámàánà wọ́síd kọ́mọ jẹ́ olódodo wọ́sọ́bùr kọ́mọ jẹ́ onísùúrù wọ́kẹ́rọ̀m kọ́mọ jẹ́ ẹni tí ó lè ṣe àpọ́nlé ẹlòmíì wà ìfà kọ́mọ jẹ́ ẹni tí ó ní ìkóraró wọ̀ṣẹ̀já kọ́mọ jẹ́ ẹni tí ó ní akin ó ní innal mu'minata sadiqa ó ní ẹ̀rí obìnrin olùgbàgbọ́ òdodo hiya allati turabbi abna'aha ala hifdhi kitabillah ó wọlé ní sí pé ó ń ṣe tẹ́rìbíyà fáwọn ọmọ rẹ̀ lórí híhá tírà ọlọ́run ọba wasalati fil masajid àti mímá kírun ní masalasi wabiril walidain àti mímá ṣe dáadáa sí àwọn òbí lágbọn bíbá lábẹ́ mímá ṣe dáadáa sáwọn òbí lọ́pọ̀ ọgbà àwọn òbí wọ́n máa ń ran àwọn ọmọ wọn lọ́wọ́ lórí kí wọ́n má gbọ́ ọ̀rọ̀ sí wọn lẹ́nu látàrí àwọn ohun ọlọ́kan ọ̀jọ̀kan ìgbàlódé tí à ń lò láwọn ilé wa tọ́mọ bá ń wo fíìmù lọ́wọ́ tẹ́ ẹ bá pè é ránṣẹ́ lásìkò tí ń wo fíìmù lọ́wọ́ ó láìkìlì kó má ṣe kíni kó má lọ tó bá lọ gan kò ní lọ pẹ̀lú kíni kò ní lọ pẹ̀lú ìbànújẹ́ ni ó fi lọ kéèyàn lè ṣe nǹkan pẹ̀lú ìbànújẹ́ fóbi èèyàn ń bẹ́nu àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ju gbogbo ẹ̀ṣẹ̀ lọ so kí ni a ṣe yẹn ìyẹn ni pé ẹ̀ṣẹ̀ torí pé lẹ́yìn lẹ́yìn zurika anabi muhammad sallam ní inú àdìfì kan ó ní ṣé kí n fún yín nírò nípa akibarul kabair ìyẹn ni pé nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi èyí tó tún tóbi jù nínú wa nínú rẹ̀ ni uququl walidayn òun náà ni kéèyàn máa ṣe kíni kéèyàn máa ta àwọn òbí lẹ́nu kéèyàn máa gbọ́rọ̀ sóbi lẹ́nu kéèyàn máa ṣe dáadáa sóbi ọ̀pọ̀lọpọ̀ ọgbà a máa ń ran àwọn ọmọ lọ́wọ́ lórí bẹ́ẹ̀ ilé ìwé yẹ ká mójútó torí pé kì í ṣe ìwẹ̀ ẹ̀ṣẹ̀ kékeré ni wal musara'ati ilal khairat tí tí ọmọ tó bá ṣe tó bá wùwà kan tí ò da ságbọn bàbá rẹ̀ kí bàbá àti ìyá kí wọ́n bá wí kí wọ́n kí wọ́n kí nǹkan náà ní lójú rẹ̀ kó lè mọ̀ pé nǹkan tó tóbi ni tó bá ṣe sí ìyá kí bàbá àti ìyá kí wọ́n bá wí kí wọ́n fi hàn kó lè mọ̀ pé nǹkan tó tóbi ni wọ́n ní wal musara'ati ilal khairat yóò ṣe wọn lójú kòkòrò lórí kíni lórí kí wọ́n máa sáré lọ sídìí àwọn iṣẹ́ dáadáa wọ́n ní wa tahuthuhum ala qira'ati sirati rasuli sallallahu alayhi wa sallam yóò ṣe wọn lójú kòkòrò lórí kíka tíra lórí kíka tíra eh, síra òjísánlá muhammad sallallahu alayhi wa sallam wa siyaru sahabati wa tabi'in àti kíka ìtàn àwọn sahabi àtàwọn tabi'in gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ṣe pàtàkì nínú tẹ́rbíyà àwọn ọmọ torí pé bígbà tá à ń create role model fún wọn nìyẹn torí pé nǹkan tó ọmọ bá ń gbọ́ nípa rẹ̀ nǹkan tó ọmọ tí bá ń gbọ́ nípa rẹ̀ yẹn òun náà ni ó mọ̀ wà nínú òròrí rẹ̀ nínú àwọn varieties àwọn nǹkan tó gbọ́ yẹn náà sì ni ó ti máa ronú ta lòun fẹ́ jọ wọ́n ní ọmọ kan wọ́n ní olùkọ́ kan ń bi àwọn akẹ́kọ̀ọ́ léèrè pé àwọn ọmọ kéékèèké ń bi wọ́n léèrè pé kí ni wọ́n fẹ́ dà kí ni wọ́n fẹ́ dà kí ni wọ́n fẹ́ dà oníkálukú ń kan wọ́n ní kí ti bò Ani kí ló fẹ́ dà là ń wíṣẹ̀ eléyìí fẹ́ di medical doctor eléyìí fẹ́ di engineer eléyìí fẹ́ di lawyer ìwọ kí ni ìwọ fẹ́ dà ó ní sàábí lòun fẹ́ dà ó ní kí tó ohun tó fi fẹ́ di sàábí wọ́n ní ní gbogbo ọjọ́ ayé lálẹ́ kó tó sùn màmá rẹ̀ á máa summarize ìtàn sàábí kan fún un pèsè orílẹ̀ ọ̀rẹ́ òjíṣẹ́ Muhammad ni sallallahu alayhi wa sallam òun a máa ṣe báyìí òun ó ṣe báyìí ó ṣe báyìí nbẹ́nu àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run fi báyìí rọ̀ lọ́rùn tọ́lọ́run fi báyìí rọ̀ lọ́rùn tọ́lọ́run fi báyìí rọ̀ lọ́rùn so ó wá ti ní ìfẹ́ àwọn torí pé ìròyìn tó ń gbọ́ nìyẹn ó wá ti ní ìfẹ́ àwọn sàábì yẹn débi pé òun wò pé èèyàn náà ṣe ṣe kíni èèyàn lè di sàábì nítorí ìdí eléyìí gbígbọ́ ìtàn ànábì ọlọ́run ìtàn àwọn sàábì rẹ̀ ìtàn àwọn ẹni ìsíwájú rẹ̀ tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa nǹkan tó ṣe pàtàkì ọ̀rọ̀ law nadharna lil ummahati fi ahdi salaf wa kayfa kanat tarbiyatuhunna li abna'ihin lawajadna namadhija qimmata fi raw'a ó ní tá a bá wo àwọn ìyá nínú àwọn ẹni síwájú rere àti báwo ni wọ́n ṣe ṣe tẹ́rẹ́bíyà fáwọn ọmọ wọn ó ní a ó rí àwọn àpèjúwe tí wọ́n dùn wò gidi gan ó ní wa hubbullahi wa rasulihi wa dhawdi an dinillahi nusratuhu ó ní àti ìnífẹ̀ẹ́ ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run àti ìdáàbòbò ẹ̀sìn ọlọ́run ọba àti ríran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ ó ní ummahatun harisna ala ta'mini mustaqbali abna'ihinna fil akhirah ó láwọn yẹn àwọn náà làwọn ìyá tó jẹ́ sí pé ojú kòkòrò wọn òun náà ni bó ni wọ́n ṣe tún future àwọn ọmọ wọn ṣe nípa ọ̀run wọn ìyẹn ni pé bó o lọ́mọ mi ó ṣe wà àlìjánná ìní nǹkan tí wọ́n kó léyà laysa kahali kathiri min ummahati al-yawm olóyè àtọ̀ síse sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyá lónìí tahrisu al-wahidata minhunna ala ta'mini mustaqbali ibniha fi dunya ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwa ìyá ìta à ń sojú kòkòrò lé lórí jùlọ òun náà ni bó o láti secure future àwọn ọmọ wa nípa tó ní láti ṣe pẹ̀lú ayé wọ́n ní fatadfa'uhu daf'an li 'ayni shahadati dunya ó ní eléyìí ló bá jẹ́ sí pé a ó máa ti àwọn ọmọ náà ní títì nítorí kó lè kó lè kó lè rí àwọn ọlọ́kan ọ̀jọ̀kan sàtífíkẹ́tì ilé ayé wal wadhaif nítorí kó lè ríṣẹ́ dáadáa wal marakiz al ulya kó lè wà láwọn ààyè tó ga amma shahadatul akhirah ṣùgbọ́n ẹ̀rí ṣahada ti ọjọ́ gbẹ̀ndà alqiyama fataksha alabniha minha wa tub'iduhu anha yóò máa bẹ̀rù bẹ́ẹ̀ gan fọ́ọ̀mà rẹ̀ yóò sì máa gbé ọmọ náà jìnnà sí wala hawla wala quwwata illa billah òní innana nara anna nataja wa thamarata tarbiyati ummahati salaf an akhrajna ar-rijala wal abtal òní gẹ́bí gbogbo owó ṣe rí wípé èso tí tarbiya táwọn obìnrin rere àwọn obìnrin ẹni ìṣíwájú rere tí wọ́n ṣe fáwọn ọmọ wọn èso tó mú jáde náà ni àwọn àwọn ọkùnrin tí wọ́n jẹ́ akin walqadata al-gharra al-mayamin àwọn olùsíwájú dáadáa àwọn ẹni ìyàgàn akhraja al-mujahidina wa shuhada àwọn obìnrin wọ̀nyí àwọn ni wọ́n ṣe tẹ́rbíyà fún àwọn olùjagun sójú ọ̀nà ọlọ́run ọba àwọn ni wọ́n ṣe tẹ́rbíyà fún àwọn tí wọ́n dúró títí tí wọ́n fi pa wọ́n sójú ọ̀nà ọlọ́run ọba akhrajna al-ulama wal-mufakkirin wad-du'at àwọn ẹni síwájú rere wọ́n ṣe tẹ́rbíyà fún àwọn ọmọ wọn látàrí tẹ́rbíyà yìí ọlọ́kan ọ̀jọ̀kan àwọn olùmọ́jáde nínú wọn ọlọ́kan òjọ̀kan àwọn tí wọ́n ń fi ọpọlọ wọn ṣiṣẹ́ fẹ́ sìn wọ́n jáde nínú wọn ọlọ́kan òjọ̀kan àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba wọn jáde nínú wọn ulaika al-abtalu al-afdhad ó ní àwọn yẹn àwọn èèyàn ńláńlá tó jẹ́ sí pé oníkálukú wọn ní fíldì rẹ̀ yóò ṣòro kẹrẹ́ ni tó jọ́ ó ní alladhina ma zalati al àwọn tó jẹ́ sí pé dòní al-umma mùsùlùmí wọ́n sì ń fi wọn yàn gani ó ní obìnrin ló bí wọn wọ́n ní faqaddamna abna'ahunna fi sabilillah wọ́n làwọn obìnrin wọn wọ̀nyí wọ́n bí àwọn ọmọ yìí wọ́n ṣe tẹ́rìbíyà fún wọn wọ́n sì wọ́n sì wọ́n sì wọ́n sì tẹ́ wọn síwájú síwájú ọlọ́run pé fi sabilillah làwọn ọmọ yìí waliwali nusrati dinillah àti fún àránṣẹ́ ẹ̀sìn ọlọ́run fahallana fihinna qudwatan tayyibatan wa uswatan hasana ó ní ṣé ìyàwó kọ́ṣe dáadáa wa nípa àwọn ẹni wọ́n síwájú yìí ẹni pé ó yẹ káwa náà رضي الله عنها تهث ابنيها عوف ومعاذ وهما غلامان على الجهاد في سبيل الله وعلى الدفاع عن دين الله ó ní àwọn òyìn arábìnrin tí wọ́n ń pè ní àfúrà ó ń ṣe àwọn ọmọkùnrin rẹ̀ méjèèjì auf àti mu'ad ó ń ṣe wọ́n lójú kòkòrò lórí jihad lórí jíjagun sójú ọ̀nà ọlọ́run ọba wa ala difa'i an dinillah àti lórí pé kí wọ́n lọ dìfẹ́ǹdì ẹ̀sìn ọlọ́run wa ar rasulihi sallallahu alayhi wa sallam kí wọ́n lọ defend òjíṣẹ́ ọlọ́run ọba kí wọ́n dáàbò bò òjíṣẹ́ ọlọ́run ọba fanajidu annahuma yusharikani fi ma'arakati badr àwọn ará àwọn méjèèjì àwọn ọmọ kéékèèké ni wọ́n kárí nǹkan tí wọ́n dánwò ní ojú ogun badr fayakul anhuma sahabi yul jalil abdulrahman ibn auf wọ́n ní sahabi yẹn tí orúkọ rẹ̀ ń jẹ́ abdulrahman ibn auf ó ń fún wa níròyìn nípa àwọn ọmọ méjèèjì yẹn mutahadithan aw mawqifihima ó ń sọ̀rọ̀ nípa ibùdúró àwọn ọmọ méjèèjì náà ó ní inni lawaqifun yawma badrin fi saffi ó ní lọ́jọ́ ogun badr ó lóun dúró ní orí saff òun dúró lórí ró ó ní fanadhartu an yamini wa shimali fa idha ghulamayni min al-ansari hadithatun sinnuhuma ó ní ibi tóun ti dúró ó lóun bá wo apá ọ̀tún òun bá rọmọ kékeré kan ó nígbà tóun apá àlàáfíà òun tó rọmọ kékeré kan ó ní àwọn ọmọ kékeré méjèèjì ó lọ́jọ́ orí wọn ọjọ́ orí wọn ò pọ̀ ó ní fatamannaitu law kuntu bayna adlu'in minhuma ay aqwa minhuma wa ashad ó ní èmi wá gbèrò kó sì jẹ́ sí pé èmi náà ní èmi lágbára ju àwọn ọmọ méjèèjì yìí lọ ó ní fagamazani ahaduhuma faqala sirran hatta la yasma'a ya am ó níbi tóun ti dúró tóun ti ń ronú lọ́kàn ara wọn pé ẹ̀rọ àwọn ọmọ kéékèèké wọ̀nyí àwọn náà wá sójú ogun ó ní bẹ́ẹ̀ lọ́kàn nínú wọn bá fọwọ́ tọ̀ òun nítorí kẹ́nìkejì wọn bá a mà ipò òun fẹ́ sọ nǹkan fóun ó ló bá sọ fóun pé yà am ìrìn pé am òun ni uncle ipe dákun ta so ata'rifu abaja jahl ibn ibn hisham so mẹ́nìkan tórúkọ rẹ̀ ń jẹ́ abu jahl ìyẹn ni pé nínú àwọn ọ̀sẹ̀ bọ́nu so mẹ́ni tórúkọ rẹ̀ ń jẹ́ abu abu jahl kultu na'am wa ma hajatuka ilay kí ló wọ́n ní bẹ́ẹ̀ ni mo mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ kí ni wọ́n ń béèrè rẹ̀ fún. qala alimtu annahu kana shadid al-adha wal udwan li rasulillah sallallahu alayhi wa sallam ó ní abu jahal ní tó bá tí mo fi ń béèrè ni pé mo gbọ́ wípé ń bẹ nínú àwọn tó jẹ́ sí kí wọ́n máa fara ní òjíṣẹ́ ọlọ́run ọba nílùú Makkah wọ́n sì ń bẹ nínú àwọn tí wọ́n bòjì sí ọlọ́run ọba sọ̀tá torí náà wakadi ahatulaha an akutulahu aw amutadunahu èmi sì ti sàdéhùn fọlọ́wọn ọba pé èmi ni màá pa ntí n bá rí pa àyàfi kó wọn pa mí lóko ó ní fata ajabtu li dhalik ó ní ọ̀rọ̀ tọ́mọ kékeré náà sọ ó sì mí ní kàyéfì ó ní wá ìdàbí sahibihi al-akhar yaghmizuni sirran ó ní bẹ́ẹ̀ náà ni mo dúró láàrin wa ó lẹ́nu kejì náà torí pé àwọn méjèèjì wọn jáde Abu Jahali yìí làwọn méjèèjì ń wá káàkiri ẹnì kíní kejì wọ́n sì ń fẹ́ kó jẹ́ sí pé òun lòun ò ṣe kíni òun lòun ò pa ó lẹ́nì kejì náà wọ́n fọwọ́ tọ́ mi kẹ́nì kejì má bàa mà ó ní wa idha bi sahibihi al-akhar yaghmizuni sirran fa yaqulu li mithla ma qala sahibu olóhùn náà sọ rú nǹkan tẹ́lẹ̀ yẹn sọ fún mi ibi kí n dákú kí n tọ́ka ta ní jẹ́ Abu fún un ó ní fama sarrani anni bayna rajulayni akharayni makanahuma fa ashartu ilayhima ó ní lójú ogun yẹn ó ní ó ní kò bá ti dùn mọ́ mi tó bá jẹ́ sí pé ibi tí mo ti dúró yẹn àárín àwọn èèyàn méjì kan tó yàtọ̀ sáwọn méjèèjì yẹn ni ó ní mo wá fi Abu Jahal mo fi hàn àwọn méjèèjì ó ní gbàrà tí mo fi Abu Jahal hàn wọ́n fashadda alayhi mithla as-saqarayni hatta darabahu fasaraahu wa huwa bayna al-hayati wal-maut ó ní bẹ́ẹ̀ ni àwọn méjèèjì bẹ́ẹ̀ ni wọ́n dájú kọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí í sa gẹ́gẹ́ bí ìgbà tí àwọn igu méjì tí wọ́n bá dájú kọyàn ó ní bẹ́ẹ̀ ni wọ́n sa Abu Jahal fasaraahu wọ́n da dùbúlẹ̀ wa huwa bayna al-hayati wal-maut bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ iná Abu Jahal ti wà nípò ẹni tó jẹ́ sí pé láàrin ìsẹ̀mí àti kú wọ́n ní waruya anna Mu'adh ibn Afra ó ní wọ́n gbẹ ẹgbàá wá wípé Mu'adh ọmọ Afra wọ́n nígbà táwọn méjèèjì ṣe é nínú ẹgbàá ọ̀rọ̀ kan wọ́n nígbà táwọn méjèèjì tí wọ́n nígbà tí Abu Jahal kú tán àwọn méjèèjì lọ bá òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam eléyìí sọ pé ìrè òjíṣẹ́ ọlọ́run mo ti pa Abuja Jahal ẹni tí máa ń fara ní ọ́ní Mákà èmi ni mo pa eléyìí náà sọ pé èmi ni mo pa àwọn méjèèjì mú ìdá wọn lọ́wọ́ wọn láwọn làwọn pa wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba gba ìdá lọ́wọ́ àwọn méjèèjì ó yẹ̀ wò ó gba ìdá ilé ìwé ó gba ìdá ilé ìwé yẹ̀ wò òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹ̀yin méjèèjì lẹ pa wọ́n ní wọ́rọ́wà rúwìyà anna Mu'adh ibn Afra wọ́n ní Mu'adh ọmọ Afra حينما طعن أبا جهل أقبل عليه إكرمة ابن, ابن أبي جهل وضربه ونباتي أقون أبو جهل وني أراك ونجوانك بني إكرمة وما أبو جهل أوري باتي ونقوم باري وني ضربه بصيفه فأصيب معاذ بيده ولكنها بقيت معلقة فيه بجدة فاحتمل ذلك وني أما أبو جهل أسى معاذ ibn afra ó sa ní idà wọ́n ní ọwọ́ rẹ̀ ọwọ́ mu'adh yìí wọ́n lọ́wọ́ rẹ̀ gé wọ́n lọ́wọ́ náà gé ṣùgbọ́n awọ ló mú dání ìgbà tọ́wọ́ náà gé awọ mú dání ìyẹn ni pé ọwọ́ náà mì ó ti gé tán ṣùgbọ́n awọ ló kù tó mú dání wọ́n ní fahtamala dhalika wa dhalla yujahid ti bẹ́ẹ̀ kò sọ pé mo ti ṣèṣe ẹjẹ ń kú lójú ogun wọ́n ní sì ń jagun lọ náà ni wa huwa yashabu yadahu al wọ́n ní ó sì ń fa ọwọ́ rẹ̀ tí ó gé yẹn tí àwọ̀ mu dání yẹn wọ́n ní falamma adhatu wọ́n nígbà tọ́wọ́ náà ń dà láàmú kò jẹ́ ó ráyè jagun dáadáa wọ́n ní wada'a qadamahu alayha thumma tamatta hatta fassalaha wọ́n ní nǹkan tó ṣe ni pé ó gbé ọwọ́ náà lọ́lẹ̀ wọ́n á fẹsẹ̀ tẹ́ wá já wọ́n ní wastamarra yujahidu huwa wa akhu wọ́n ní tòun tọwọ́ kan tí ò sí ń bẹ̀ mọ́ yẹn ọwọ́ náà ń dà á láàmú sí mọ́mọ́kú ti gé ó tẹ̀ ó já ó wá tẹ̀síwájú nínú ogun wọ́n lè wọ́n àtọ́ ọmọ aya rẹ̀ wọ́n tẹ̀síwájú nínú ogun jíjà yẹn títí tí ọmọ aya rẹ̀ tí ó fi rí ṣahada yẹn pé tí wọ́n fi pa wọ́n baqiya huwa hatta zaman Uthman ẹni tí wọ́n á gé apá rẹ̀ yìí òun ló ṣẹ́kù tí di àsìkò Uthman ibn Affan ẹni pé ẹni pé ẹni tásìkò okùn rẹ̀ ò tí ì ṣe kẹ́ni. wọ́n ní nahtaju fi zamanina hadha alladhi na'ishuhu min amthali ha'ula'i nisa ó ní a ní bùkátà sí irú àwọn obìnrin yìí nínú àsìkò tí a wà yìí ó ní al-ummahat al-mu'minat as-sadiqat àwọn ìyá olùgbàgbọ́ àwọn olódodo nínú gbàgbọ́ wọn. allawati akhrajna mithla ha'ula'i al-jahabidhat al-udhama àwọn tó jẹ́ sí pé àwọn ni wọ́n yọ àwọn èèyàn ńláńlá nínú àwọn tí a sọ̀rọ̀ nípa àwọn yìí alladhina la yuhibbuna hadithan illa anil jihad àwọn tó jẹ́ sí pé kò sọ̀rọ̀ gàgà tó dùn létí wọn àyàfọ̀rọ̀ nípa jihad lójú ọ̀nà ọlọ́run ọba fa imma nasru awi shahada jihad yìí ìmọ̀ kó jẹ́ sí pé wọn ó ṣẹ́gun wọn padà wálé àbí kó jẹ́ sí pé a pa wọn sójú ogun. òní ummahatun yu'addidna abna'ahunna li jannatin arduha ka ardi samawati wal ard wọ́n làwọn yẹn àwọn náà ni àwọn ìyá kan tó jẹ́ sí pé wọ́n ń pèsè àwọn ọmọ wọn wọ́n ń prepare àwọn ọmọ wọn de àlìjánná kan tó jẹ́ sí pé àlìjánná náà fífẹ̀ rẹ̀ fífẹ̀ àlìjánná náà ó dàbí ó dà gẹ́gẹ́ bí fífẹ̀ sánmà sánmà méjèèjì àti ilẹ̀ ni. fahal tabkhalu al-ummu an tu'idda ibnaha li mithli hadha al-khayr al-azim ipe ṣé obìnrin kan bẹ tó yẹ kí ó ṣe ahun ó ṣe ahun nípa nípa títọ́ ọmọ rẹ̀ ní irú títọ́ tí yóò sọ ọmọ náà di ọ̀kan nínú àwọn tí wọ́n rí oore tó tóbi òun náà ní alìjẹ́nà wọ́n ní wàhálì ilẹ̀ khansa wọ́n ní wàhálì ilẹ̀ khansa تقدم أربعة من الأبطال الشجعان للذود عن دين الإسلام فماذا أوصتهم وني أرابني قجوانك بني خنساء وني أو أو بريزنتي èèyàn mẹ́rin nínú àwọn èèyàn ńláńlá ìyẹn ni pé àwọn ọmọ rẹ̀ láti lọ láti lọ dáàbò bo ẹ̀sìn ṣe mọ̀ pé ẹ̀sìn yìí ẹ̀sìn yìí nǹkan tá a máa fi ń dáàbò bò òun náà ni ẹ̀mí àti dúkìá wa wajahidu fi sabilillahi bi amuwalikum wa anfusikum ẹ jagun sójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú dúkìá yín àti kíni àti ẹ̀mí àwọn ẹnìkan wọ́n fẹ́ ẹ̀mí wọn dáàbò bẹ̀ sìn ilà wá fi dé bá nǹkan tí ń jẹ́ ìsìláàmù lónìí àwọn ẹnìkan torí pé àwọn dúró wọ́n fi ẹ̀mí wọn dáàbò bo ẹ̀sìn ló fà tí ìsìláàmù fi ṣẹ́kù dòní wọ́n nígbà tí arábìnrin yìí tó fi àwọn ọmọ rẹ̀ mẹ́rin sílẹ̀ láti lọ jagun wọ́n ní kí ló sọ fún wọn kí ni wọ́n síyà tó sọ fún wọn wọ́n ní qalat يا بني إنكم أسلمتم طائعين ó ní ẹ̀yin ọmọ mi dájúdájú ẹ̀yin gba ìsìláàmù ní àwọn tí wọ́n ṣe tán láti tẹ̀lé ẹ̀sìn náà ni. wàhájẹ́rùtún mukhtarin nígbà tẹ́ ṣe hijira láti Makka wá sílùú Madina kò sẹ́ni tó jẹ yín pa èyí lẹ́ ṣe hijira lẹ́sà fúnra yín. wa wallahi alladhi la ó ní mo fi ọlọ́run ọba búra ọlọ́run ọba tó jẹ́ sí pé kò sí ọba kan ìjọsìn tòdodo tọ́ àyàfi òun innakum labanu rajulin wahid ó ní ẹ lọ́mọ ibi ẹ̀yin mẹ́rin ni yìí o ọmọ ọkùnrin kan ni ìyẹn ni pé ọmọ bàbá kan náà ni bàbá kan náà ló bí gbogbo yín kama annakum banu mra'atin wahida bí ẹ bó ṣe yẹ sí pé bẹ́ẹ̀ ṣe jẹ́ ọmọ bàbá kan náà yìí ọmọ màmá kan náà sì tún ni ó ní ó ma hajanat hasabukum wa ma ghayyarat nasabukum ó ìyẹn ni pé ìpìlẹ̀ yín kì í ṣe nǹkan tó rújú ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ sí pé ibi tẹ́ ẹ ti jáde wọn ò tí ì yí padà wa'lamu anna ad-dara al-akhirah khayrun min ad-dari al-faniya ẹ lọ mọ̀ wípé ilé ọ̀run olóore ju ilé tá a wà nínú rẹ̀ yìí tí ó tán lọ isbiru wa sabiru wa rabitu torí náà ẹ ṣe sùúrù kí ẹ sì jẹ́ àwọn tí wọ́n mọ̀ fún àwọn ẹlòmíì ní sùúrù wa rabitu ẹ dúró ṣinṣin wattaqullah ẹ páyọ̀ ọlọ́run la'allakum tuflihun nítorí kí ẹ̀yin lè bá ṣe kíni kí ẹ lè bá jèrè. fa idha ra'aytumul harba qad shammarat an saqiha wa jallalat naran an awraqiha fatayammamu wa tisaha ay uqsudu shiddata al-qital وجالدوا رصيصها بداية الشيء تظفروا بالغنم والكرامة في دار الخلد والمقامة ó ní torí náà ojú ogun tí a ń lọ yìí tí ẹ̀yin bá rí wípé ogun náà ti bẹ̀rẹ̀ àlámọ̀rí ogun náà sì ti lágbára ẹ gbọ́dọ̀ sá o ó ní ẹ da ojú kọ iná ogun náà wajalidu rasisaha ẹ fi ara da ìbẹ̀rẹ̀ ogun náà ó ní tazfaru bil ghanami wal wípé tẹ́yìn bá lè ṣe bẹ́ẹ̀ ohun tí ẹ ó jẹ lérè òun náà ni ọ̀pọ̀lọpọ̀ oore àti àpọ́nlé fi daril khuldi wal maqama nínú ilé tó jẹ́ sí pé ilé náà tíyàn bá wọ̀ ìyẹn ó máa bẹ́ńbẹ̀ lọ ní gbére eré ni wàsíyà tó ṣe fún ta ni tó ṣe fún àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin àwọn ọmọ ìyá kan náà àwọn bàbá kan náà lásìkò tí wọ́n ń ṣe kíni lásìkò tí wọ́n ń jáde lọ sí ojú ogun kì í ṣe irú wàsíyà táwọn àwọn ìyá wa tí wọ́n máa ń ṣe fún àwọn ọmọ pé tọ́mọ bá fẹ́ lọ ọ̀nà jíjìn gan ọ̀nà jí ọmọ ẹni tó ṣe o àkọ́kọ́ nù aya eh, nù lọ́dọ̀ àwọn yorùbá verse number one nù èèyàn náà ti ọmọ ẹni tó o ṣe o eh, ẹlẹ́ẹ̀kejì eh, àárín ni kó o máa wà mọ́ àwọn wájú mọ́ sí wà lẹ́yìn àyèbá mọ̀ tí wọ́n bá ta nǹkan kankan kò ní í bọ̀ yóò bá ara wájú ni tó bá jáde wájú wọ́n ti bá ti ta àwọn tí wọ́n bá ń wájú ni sáàmù àárín ni ó máa dúró sí mọ́ dúró lẹ́yìn pàápàá jùlọ tí rògbòdìyàn bá dé ala kulli hal àwọn ẹni ìsíwájú rere ohun ìkólé àwọn àníbù láti pàdé nínú àlìjánná iná ní kíni ohun lohun ìkólé àwọn kí ọlọ́run bá kí ó jẹ́ kí a lè kọ́ṣe pẹ̀lú wọn nítorí àsìkò àwùjọ rọba ibi ìnìlá ta'ala tí ọlọ́run bá sọ àjò ìjókòó tí ó ń bọ̀ lọ a ó tẹ̀síwájú bi idhnillah. Wa alaikum salaam.

lábàá mm. lọ́wọ́ ní mú fóònù dání tí wọ́n ní mú fóònù dání ó lè jẹ́ bíi eh, four months jẹ́ pé bóyá tí wọ́n á lọ báyìí mm. nítorí ogun náà ní bóyá kéèyàn bá lọ òní dá kéèyàn mú fóònù yẹn dání pé bóyá nǹkan lè ṣẹlẹ̀ dé pé ẹ̀jẹ̀ á lágbájá pé òun ló lè dá. iná ni òjò mú fóònù dání. <laughs> kẹ́mọ́ bá disturb mission rẹ̀ sóyẹ́nsìn. So, Allahu musta'an eh, kéèyàn jáde <coughs> láti lọ ṣe dáwà kò sí láìfi nínú rẹ̀ sóyẹ́ ń sìn kéèyàn jáde ṣùgbọ́n irú jáde tàwọn tàbílìrì yẹn àwọn tẹ́ ń sọ̀rọ̀ ń pa àwọn tàbílìrì lórúkọ wọn irú jáde wọn yẹn ìjáde tí ó lòdì sí ètò ẹ̀sìn ni so yín sìn so uh, <clears throat> torí pé ìjáde yẹn fúnra rẹ̀ ẹ̀sìn kan ni tó dá dúró so yín sìn ó sì jẹ́ sí pé dandan ọjọ́ mẹ́ta ni mo gbọ́dọ̀ jáde ó sì jẹ́ sí pé tí tí ìbá sọ ọjọ́ mẹ́ta ó gbọ́dọ̀ jẹ́ ọjọ́ méje kí ló tí mi ò fi lè jáde ọjọ́ kan àbọ̀jọ́ mẹ́rin ó sì jẹ́ sí pé dandan tí kì í bá ti sọ méje ó gbọ́dọ̀ jẹ́ forty days tí ìbá ti ṣe forty days ó gbọ́dọ̀ jẹ́ three months lápèjúwe so kílẹ̀ rí lórí pé dandan gbà ọjọ́ mẹ́ta kílẹ̀ rí lórí pé dandan gbà ọjọ́ méje yàtọ̀ sí yẹn yàtọ̀ sí yẹn mímọ fi ẹ̀tọ́ àwọn tí ọlọ́run ọba kó sábẹ́ èèyàn mímọ fẹ̀tọ́ wọn ara rè pápá àdújọ nínú àsìkò tá a wà yìí irú àsìkò tá a wà yìí nìsín ẹni tí ò lọ jáde gan bó ló kárè kátó wá pẹ́ni tó lọ jáde tó fi ìyàwó àtọmọ lẹ̀ eléyìí ni eléyìí kì í ṣe kò sí nínú ìgbẹ́kẹ̀lé ọlọ́run ọba rárá ipe tọ ntẹ́ mọ̀ jẹ ọlọ́run mójútó yín o èmi ń jáde lọ́ntẹ̀mí irú eléyìí nínú ṣẹ̀ríà ó yẹ ká da dùbúlẹ̀ ká ṣe ẹgbà fún ni ká wá da padà sílé torí pé ó fẹ́ ṣokùnfà fìtínà fún àwọn ìyáálì rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ntí ń lọ ṣe ọlọ́run ọ̀ràn sẹ́yìnsì ntí ń lọ ṣe yẹn ọlọ́run ọ̀ràn kódà lílọ wá ntí ìyá ilé ò jẹ ntáwọn ará ilé yìí ó jẹ àwọn àwọn ọmọ àtìyàwó àtẹni tí ó bá jẹ́ sí pé òbí náà ń bẹ lábẹ́ rẹ̀ àwọn ti gbọ àwọn tí wọ́n bẹ tọ́lọ́run kó sábẹ́ èèyàn ntí wọ́n bá jẹ lílọ ṣègbìyànjú láti wá òun gan fúnra rẹ̀ jihad tó dá dúró ni ilẹ̀ nìkan wàá fi ọwọ́ ẹ̀ hẹ́ mu sẹ́yìnsẹ́ ilé ìbẹ́ nu nǹkan tó burú jù nínú ẹ̀ṣẹ̀ kéèyàn fi àwọn tí wọ́n ń bẹ lábẹ́ yẹn kéèyàn máa ma fi wọ́n ráre kéèyàn máa ma fi wọ́n ráre so eh, eléyìí ń bẹ nínú àwọn kan tí a máa ń criticize nípa àwọn eh, tabligh nínú ẹ̀ wọn náà ni ẹni tí ń lọ jáde yìí ẹbí léèrè eh, kí ló mọ̀ nínú mà kí ló fẹ́ lọ tó bá gbà tí tó jáde kí ló fẹ́ lọ kó àwọn èèyàn wọ́n fún wíwá ìmọ̀ ní kíni ni wọ́n ṣe pàtàkì wíwá ìmọ̀ àwọn wọn kì í wá ìmọ̀ ní ìsìtẹ́ bá pàdé èèyàn um, uh, uh, ní nǹkan bíi ní nǹkan bíi fifteen years back or there about <clears throat> uh, pẹ̀lú àwọn ará Pakistan kan mo pàdé pẹ̀lú wọn mo ṣe nàṣíhà níbì kan wọ́n wọ́n wọ́n fẹ́ràn mi gidi gan wọ́n fà mí mára wọ́n ní kí n tẹ̀lé àwọn jáde mo ṣe eré mi èmi ń sun lé wa tẹ́ bá ti mọ̀ pé ń lọ sun lé wa ń mọ̀ wá bá yín àwọn pé máa sun mọ́sálásí káàkiri wọn hàn nínú ìlú mi wọ́n ní kò sí ọ̀nà torí pé wọ́n ń fẹ́ kí n wà láàrin wọn torí pé wọ́n rí i pé bóyá mo mọ nǹkan kan tọ́yì ẹnìkan nù wá pàdé ẹnìkan tó jẹ́ pé kò lè rántí jọ́ òlókìrùn kan mùsùlùmí ni eléyìí ń bẹ́ẹ̀ àwọn àǹfààní tí wọ́n ní wọ́n sì nàìsí àfọ mùsùlùmí ni ọ láàárọ̀ kùtùkùtù lẹ́yìn àṣùbà mùsùlùmí ni ọ mùsùlùmí lòun àṣọ kírun láàárọ̀ wọn ò kírun pé wọn ṣe pé mọ́sálásí ni àjìnà sí mọ́sálásí wà lọ wá sàlọ̀ lákò kírun kó tó máa lọ bí tó ń lọ ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun ṣẹlẹ̀ rántí ìgbà tó wọn ti kírun káyìn àti pé òun ní jánábà la òun ò sì mọ bí wọ́n ṣe ń so wọ́n pè wá mọ́sálásí wọ́n kọ́ bí wọ́n ṣe ń wẹ̀wẹ̀ wẹ̀ ó kírun àṣùbà sílẹ̀ nǹkan tó dáa ni àbí ntí ò dáa nǹkan dáadáa ni tọ́yì nǹkan dáadáa lélẹ̀ ẹni yìí tí ò tí ò rántí ọdún tó ti kírun kan yìí tá a kọ bí wọ́n ṣe ń wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà tán lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan yìí tó bá dẹ̀yìn ìrun àìlà á sọ fún pé òun ni kò ṣe wáàzí fáwọn èèyàn á ní kó ṣe wáàzí á ní kó dìde kó ṣe wáàzí fáwọn èèyàn ẹ wá imagine pé kí ni kí irú eléyìí kí ni kó sọ fáwọn èèyàn kí ni kò sọ fáwọn èèyàn ẹ̀sìn Islam alábàṣírà la máa ń ṣe pẹ̀lú màlá fi ń ṣẹ̀sìn kì í ṣe pẹ̀lú ọgbọ́n orí ní ọ̀kan nínú wọn ní ní ìlú kan ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn mo witness ẹnìkan tó jẹ́ sí pé irú àwọn tí tó jẹ́ pé kò sí mà kò sí kankan wọ́n kàn pàdé rẹ̀ wọ́n ṣe wáàzí fún náà ní wàá ní ìwọ ní wáàzí kan lẹ́yìn àyàrásárì ó bá dìde ó bá ní Abubakar nígbà tá Abubakar fi pa Umar nígbà tí Umar wa máa wọn sábẹ́ bá ń forí wọn sọra wọn yẹ́nì àyè màkan so ìmọ̀ wọ́n ka ìmọ̀ kún ìkú nǹkan tó máa ń ṣokùnfà tó máa ń ṣokùnfà àwọn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ tí ó ń ṣẹlẹ̀ yẹn sẹ́yìnsì so um, hal àwọn nǹkan àwọn nǹkan àwọn àwọn nǹkan dáadáa ń bẹ nínú nǹkan tí wọ́n ń ṣe ṣùgbọ́n àwọn agbọn tí wọ́n fi ń kó ìdọ̀tí bá ìsìláàmù ó fojú hàn gidi ó fojú hàn gidi ṣùgbọ́n uh, wọ́n tún wà rigid irú àwọn kan wọ̀nyí ní ìsìtẹ́ bá pàkíyèsí wọn ẹni tó bá pàkíyèsí wọn wọn kódà gan tí ẹ̀ bá sí nínú wọn bígbà tẹ̀ ẹ̀ ṣe mùsùlùmí ni bígbà tí ìmánì yìí ò tí ì mójú múnádóko ni pé àṣẹ ní kí bọ̀dọ̀ alágbádá tẹ̀lé wa lọ jáde láti ọdún yìí kó dàpọ̀ lọ jáde ẹ̀kan rí ìmánì rẹ̀ kú díẹ̀ káàtó nù sẹ́yìnsìn so kí ọlọ́run wa kí ó jogún àgbọ́yé tí ó kún fún wa naam. aleykum salaam. nígbà tẹ́ ẹ ṣe wá sí fún pé àwọn obìnrin tí ọkọ wọn bá gbé nǹkan wọlé wọn á máa béèrè pé bóun náà sì ní nǹkan ní tí ó sì ní fa wàhálà ẹ dákọ ọgbọ́n wọn ni àwa obìnrin ti sí lè lò lọ́dà tábà tí ẹ fẹ́ béèrè tí òfin ní ti ní sínú pé yóò tún fi ẹ̀hẹ́ yóò dìbò náà lórí nǹkan náà a ní wọn máa ṣe nàṣíhà fọkọ wọn pé kó páyọ Ọlọ́run sẹyìnsìn kó má gbé haram wọlé ó yàtọ̀ sí pé ètò gbé wáyé ìbòdò ti rí so jí. sójì ni àbí. èmi tí wọ́n bá bí mi léèrè ma mi máa ń sọ pé mo jí ni. ìbéèrè náà provoking so yẹn sìn but uh, nǹkan tá à ń wí ni wípé kéèyàn ṣe kéèyàn ṣe nà sí àfún tí tábà ti fọkàn tábà tọkàn wọn bá ti balẹ̀ pé ọkọ mi kò ní jẹ haram so yẹn ká ká ká sẹ́rí kò sẹ́ni tó tó ju wáàzí lọ fa ọlọ́run bá sọ fún òjíṣẹ́ ńlá Muhammad ó ní ya ayyuhan nabiyyu ittaqillah nabi ittaqillah páyọ̀ ọ̀rọ̀ ya ayyuhan nabiyyu ittaqillah so kò sẹ́ni tó ju agbára wáàzí lọ ipe àfa kan ìmọ̀ rẹ̀ wá pọ̀ ó wá ti wá di màláìkà abadan òun náà ní bùkátà sí kárẹ́ni tí yóò ṣe nasiha fún kárẹ́ni tí ó pàkíyèsí rẹ̀ tó yẹn sìn ó lè jẹ́ sí pé ìyàwó rẹ̀ ni tẹ̀ pé ìyàwó rẹ̀ ló súnmọ́ jù òun ni ó rí fín jù tí gbogbo èèyàn bá lè sọ fún un bóyá ó yẹ kóun lè sọ fún un pé ẹ bẹ̀rù ọlọ́run tó yẹn sìn kò yẹ kéèyàn máa tẹ́kì ọ̀fẹ́ǹsì látàrí pé wọ́n sọ pé kéèyàn bẹ̀rù kí tí wọ́n bá ní kéèyàn bẹ̀rù ọlọ́run kò túmọ̀ sí pé èèyàn ti ṣe nǹkan tí ò dáa ẹ̀ẹ́dẹ̀kùn kò sì yẹ dìgbà tí èèyàn bá ṣe ń tí ò dáa ká tó ṣe kí ni kátó kátó ṣe wọ̀ sí yà ìpayọ̀ ọlọ́run ọba fún so yẹn so àmà kí a ṣe ẹ̀sà àwọn gbólóhùn tí ò ní ṣe okùnfà àṣìgbọ́ ìpè òkè so rò pé mò ń jalè ni àbíbò àbí òní sísítẹ́ẹ̀mù tuntun tó ti ń bá ti ra nǹkan wálé tó mọ̀ sọ pé ibo mo ti rí so bọ̀tí nǹkan tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ náà ni wípé ká jẹ́ ìrànlọ́wọ́ fúnra wa lórí ìpayọ̀ ọ̀rọ̀ náà àìsà. nínú àfẹnifàlẹ̀ tó ní wo. àwọn èdè wọn jà wọn bára wọn jà. ogun. wọn àtàkì ìlú kan. Hmm ala kulli hal tó bá jẹ́ ogun ẹ̀yàmẹ̀yà ni ó yẹ kí èèyàn ṣọ́ra sóyẹ́nsì torí pé ẹni tó jagun tí wọ́n pa látòrí pé yorùbá àtàwùsá wọ́n ń jà àwọn àwọn aráàlú kan àtàwọn aráàlú míì wọ́n ń jà kì í ṣe pé nítorí nǹkan kan tẹ́lẹ̀ tó bá ti rí pé aráàlú kan àti ìlú kejì ó túmọ̀ sí pé àwọn mùsùlùmí àwọn mùsùlùmí lè wà nínú àwọn ilé káwọn mùsùlùmí náà wà nínú àwọn ilé ṣùgbọ́n àti ìlú etí ìṣe kan náà á ṣe kí ni á dojú ka ojú ìjà kọra wa irú yẹn ó yẹ kí yẹn ṣe kí ni ó yẹ kí yẹn ṣọ́ra torí pé ẹni tẹ́mi rẹ̀ bá bọ́ látàrí ewu ṣùgbọ́n bákan náà fún wa yi ẹni tí ó fẹ́ invade territory wa lápèjúwe um, uh, àní Muhammad sallam ní uh, tí èèyàn arákùnrin kan ló béèrè pé ìròyìn jíjẹ ọlọ́wọ́ bá kí ló sọ nípa ẹni tí ó fẹ́ gba uh, ó fẹ́ gba dúkìá mi òjíṣẹ́ lá Muhammad sallam tí tó bá fẹ́ pa mí ńkọ́ ó ní ìwọ.